akọni akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó kulẹ̀ jẹ́ ní ìbò ìrò wa ni akọni tó ń jà fitafita. kí mọ yìí tí wọ́n tó bá bọ́ sọnù wọ́n máa sáré ká ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bóòdọ̀ wọn o ìgbò rírọ̀ wá ní akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lókun ẹrú ọ̀tá ẹ̀ ó kulẹ̀ jẹ́ ní. ìyẹn mẹ́rin. yorùbá ẹ járe lé wa. àwọn èèyàn ti mọ̀ pé kábíyèsí lélẹ́yìí tún ṣe láàárọ̀ yìí o kábíyèsí o inú mi lọ́dọ̀ ara mi ló yá gágá díẹ̀ díẹ̀ náà ni. ṣé ẹ mọ̀ wípé bí èèyàn bá lówó méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin tí kan bá túnú ẹ̀ ara mọ̀ tùyàn díẹ̀ ara tù mí díẹ̀ láàárọ̀ yìí inú mi dùn díẹ̀ láàárọ̀ yìí mo nígbàgbọ́ wípé ẹ̀rín ayọ̀ ni yóò gbẹnu wa àwọn lédìké máa tẹ́sítì òmìnira padà wọ́n máa tẹ́sítì fírídọ̀mù padà ògo ni fún ọlọ́run. ìran yorùbá ń sùn ju ogún màdé o ọ̀rọ̀ fínní làkàlàkà fínní lògbòlògbò yín nínú kì í sọ̀rọ̀ gbóni jìgìjìgì gbé ni mi. yorùbá nation ni kẹ́nà ti wá ẹjẹ́ àrèlé o. pẹ̀tàn ikú arúgbó. ooo ẹjẹ́ àrèlé wa. a wípé lálá tó lọ sókè ó ń bọ̀ nílẹ̀ mo kí gbogbo ọmọ yorùbá jákèjádò àgbáńlá ayé pé tún kó ojúmọ́ ẹ káàárọ̀ níbikíbi tẹ́ ti láǹfààní láti máa wò mí. àárọ̀ làwa wà bẹ́yìn bá ń bẹ lọ́sàbẹ̀ wà lálẹ́ àbẹ̀ wà nírọ̀lẹ́ àárọ̀ làwa wà ní àyín. yorùbá jẹ́ kí ẹ jẹ́ kí n kí gbogbo ọmọ Yorùbá pé ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ ẹ kú etí gbọ́ ẹ kú ara yá mm, a nígbàgbọ́ wípé àwọn mẹ́rin nínú àwọn méjìlá wọ́n máa jáde láàárọ̀ yìí àbí wọ́n máa jáde lónìí oríṣiríṣi nǹkan ni ó fà á tí wọn ò fi jáde lánàá ó dàbí ẹni pé àwọn DSS ní àkókò tán lè jáde kò ju bí aago mẹ́ta lọ ṣùgbọ́n aago mẹ́ta ti kọjá kí wọ́n tó parí gbogbo nǹkan ẹ mo mọ̀ wípé yóò ṣe ní kàyéfì pé wáì tó jẹ́ mẹ́rin nínú àwọn méjìlá ṣé bá aláàtì parí ètò lórí àwọn méjèèjìlá ṣé bí aláàtì rí shorties shorties fún gbogbo wọn pé ọmọ wọn ní ká mú shorty méjì méjì wá ẹ fún àwọn méjèèjìlá kó jẹ́ twenty four shorties adẹ̀tí rí méjèèjìlá pé àti rí mẹ́rẹ̀ẹ̀rìndínlógún pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí wá ló fa sábàbí tí ilé ẹjọ́ òfin pàṣẹ pé kí wọ́n rìlẹ́sì àwọn méjèèjìlá lẹ́ẹ̀kan náà wáì tó jẹ́ àwọn mẹ́rin ọ̀wẹ́l uh, yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní uh, bàbá pẹ́jù lórí ìgbọ̀nsẹ̀ èsìnkéèsìn ẹni máa yọwọ́ omi ẹni that is èsìnkéèsìn ni máa ń kunni lórí ẹ̀ ni máa ń báni lórí ẹ̀ uh, tọ́rọ̀ bá dẹ̀ ti ń pẹ́ńlẹ̀ jù gbígbọ́n ni máa ń gbọ́n sí i gbogbo ìfàsìkòsòfò àwọn àjọ DSS fífà lọ sọ́tún fífà lọ sósì dídá nǹkan dúró ti takò ló fà á táwọn yẹn wá fi pẹ́ tó bẹ̀rẹ̀ níbẹ̀ bóyá lẹ́yìn tiẹ̀ tó mọ̀ wípé àjọ DSS ti uh, wọ́n ti appeal sílé ẹjọ́ eh, kòtẹ́milọ́rùn wípé kí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn kí wọ́n ó rìfóòkì béèlì tí wọ́n fún àwọn èèyàn wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ yín ò ní pé kí wọ́n gba béèlì ọ̀hún padà kán withdraw béèlì yẹn kí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn sọ wípé eh, wọn ò fún wọn ní béèlì mọ́ that is wọ́n fẹ́ káwọn èèyàn wá wà níbẹ̀ kò yé wa tí wọ́n fẹ́ẹ́ fi wíwà ńbẹ̀ wọn ṣe bóyá wọn inú wọn dùn bí wọ́n ṣe ń rí wọn lọ́dọ̀ wọn bóyá wọ́n fẹ́ẹ́ bá wọn dọ̀rẹ́ papọ̀ ni kò yé wa. now kí ló wá ṣẹlẹ̀ kí ló fa sábàbí tó fi jẹ́ pé àwọn mẹ́rin tẹ́ ẹ bá rántí dáadáa ẹ máa gbọ́ pé ẹ máa mọ̀ wípé aṣọ sẹ́yìn wípé àwọn mẹ́rin kan ń bẹ tí àjọ DSS fẹ́ kí wọ́n tún dúró lọ́dọ̀ wọn fún ọjọ́ mẹ́rìnlá míì tàbí sọ wípé a gbogbo wọn ni and torí pé agbẹjọ́rò àwọn agitators wọ̀nyí that is uh, Pẹ̀lúmi Ọlájẹngbèsè um, kí Ọlọ́run túbọ̀ fún ọmọkùnrin ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ eh, torí pé ọ̀dà kọ́mọ ẹni ọ̀dà eh, tọ́mọ ẹni bá sì dá eh, káwí ànífisaya hmm, and again ọgbọ́n eh, sánsá bí àṣàrùn múṣemúṣe ọ̀dà múṣemúṣe eh, ọ̀dọ́ ni o ṣùgbọ́n akọni ni níwájú adájọ́ bóyá bádìẹ sogún bọ́ sọgbọ̀n àgò náà ni yóò de now bí wọ́n ṣe appeal pẹ̀lú mi ti lọ́ọ̀yà pẹ̀lú mi ti ó ti against wọn láti sọ fún wọn wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ bí ẹ̀rín lọ́jọ́ bí àwàdà lọ́jọ́ láti sọ pé kí wọ́n revoke bẹ́ẹ̀lì tí wọ́n ti fún àwọn ẹlẹ́jọ́ òun now ibi tá a dé òun náà ni wípé àwọn mẹ́rin tí ojú DSS wà lára wọn jù tí wọn ò fẹ́ kí wọ́n kú lọ́dọ̀ àwọn láì ní ìdí kankan pàtó torí wípé àwọn méjèèjì láò lẹ́sẹ̀ tó special dan wọ́n sùn nílé olóyè Sunday Igboho lọ àwọn méjèèjì láò lẹ́sẹ̀ tó special dan wọ́n ń béèrè fún òmìnira ìran Yorùbá lọ àwọn méjèèjì láò lẹ́sẹ̀ tó special dan wọ́n ń fẹ́ àlàáfíà fún ẹ̀yà fún ìlú wọn why kí ló dé tí àjọ DSS fẹ́ kàn wà lọ́dọ̀ àwọn now kí wàá lọ fà á tó fi jẹ́ àwọn mẹ́rin yẹn ni wọ́n máa kọ́kọ́ jáde lénìí àwọn mẹ́jọ tó kù wọ́n máa jáde láìpẹ́ pẹ̀lú ìgbàgbọ́ méjèèjìlá ni ilé ẹjọ́ ò bá buwọ́lù lánàá wípé kí wọ́n lọ rìlíìsì wọn eh, but unfortunately lára àwọn sureties ta ní ṣe mọ̀ wípé bí nǹkan bá ti ń fà ńlẹ̀ oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ mẹ́ta nínú wọn náà ni ó withdraw pé òun ò ṣe onídùúró mọ́ nígbà tí ọ̀rọ̀ yẹn ti ń pẹ́ jù bí ìjọba ṣe ń fà á bájọ DSS ṣe ń fà á bí ilé ẹjọ́ ṣe ń fà á eléyìí ló fà á nígbà táwọn mẹ́ta sì ti kúrò nínú àwọn ṣọtíìsì yìí ta la fẹ́ pín sí nínú àwọn mẹ́jọ tó kù nínú àwọn méjèèjìlá ju wípé àwọn mẹ́rin tí wọ́n ṣe pàtàkì pọ̀ jù ká kọ́kọ́ yọ̀ǹda àwọn ìdí nìyí tá a fi gbà wípé ó dáa ẹ jẹ́ kí wọ́n buwọ́ lu àwọn mẹ́rin tí a sọ nípa rẹ̀ and again ká dẹ̀ máa prósẹ̀sì ti àwọn mẹ́jọ tó kù eh, ṣe é gbàgbé pé àwọn mẹ́jọ ọ̀hún ni wọ́n sọ pé wọ́n fún gba béèlì wọn uh, with bail bond five million naira àwọn mẹ́rin yìí ni wọ́n gba bail bond ní bail bond wọ́n jẹ́ ten million náírà tẹ́ ẹ bá gbàgbé bẹ́ẹ̀ ṣe ń kọkàn sókè bẹ́ẹ̀ ṣe ń káyà sókè bẹ́ẹ̀ ṣe ń wàyígà láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà làwa àwa gangan wàyígà jẹ̀yìn lọ torí pé ìfẹ́ wa lẹ́ni ìfẹ́ wọn lẹ́ni ẹ̀rí wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá kan ẹ̀rí wọn gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ kan náà what of àwa tá a jọ ń rìn tá a jọ ń jẹun tá a jọ ń ṣe tá a jọ ń sọ̀rọ̀ tá a jọ ń dọ̀wẹ́kẹ̀ tá a wàá ríra wa mọ́ ẹ rí i pé àmì ìsẹ́ ara wa jura wa lọ eléyìí túmọ̀ sí wípé ọkàn wa jura wa lọ bí ẹ ṣe ń mèsì wọn làwa ń mèsì wọn bí ẹ ṣe ń béèrè fún wọn làwa ń béèrè fún wọn ṣùgbọ́n àfẹ́kàndéédé máa wá sọ nípa rẹ̀ láì kí ṣe wípé a ní ìròyìn kan gbòógì tàbí ìròyìn ìdùnnú tá a fẹ́ wá mú fún yín látàná tá a ti mọ̀ òun náà ni ó yẹ kí a ti wá jábọ̀ fún yín bí òru ṣe ru tó ẹgbẹ́ pèdèpèdè òmìnira ilẹ̀ yorùbá tá a mọ̀ sí yorùbá nation uh, media presenters a padà jáde títí òru yẹn láti fi ẹ̀yin èèyàn wa lọ́kàn balẹ̀ àti láti sọ ibi tí nǹkan dé dúró àti pàápàá láti fi àwọn èèyàn àwọn mẹ́jọ tó kù lọ́kàn balẹ̀ ń pé kìí ṣe pé bóyá yàn kan láàyò yàn kan ń pọ̀sìn bí ọ̀rọ̀ ṣe gbà ńlá ṣe ṣe igi wo lugi ni àwa kọ́kọ́ fẹ́ ń yọjú tòkè rẹ̀ eh, ṣe mọ̀ wípé bí nǹkan bá lọ́jú pọ̀ sùúrù lèèyàn fi lèèyàn fi tu lélẹ̀ tó túmọ̀ sí wípé àwọn mẹ́jọ tó kù náà ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ wọ́n ń bọ̀ nílé láìpẹ́ jọjọ eléyìí òun náà ni mo ní kémi náà wá ṣe àtúpalẹ̀ rẹ̀ fún ẹ̀yin èèyàn mi fún ẹ̀yin olólùfẹ́ mi fún ẹ̀yin ọmọ Yorùbá fún ẹ̀yin ẹ̀jẹ̀ mi fún ẹ̀yin tèmi wípé tó ibi tá a fẹ́ gbin obì sí obì padà lálẹ́ òun bẹ̀ lóòótọ́ kí wúrà tó dán ó ti la ọ̀pọ̀lọpọ̀ iná kọjá lóòótọ́ làwọn èèyàn wá jẹ̀yà tí wọn ò mọ̀dé lóòótọ́ ni wọ́n la Eh, àwọn àkókò eh, tó n ò fẹ́ lo ọ̀rọ̀ tó le ni wọ́n la àwọn àkókò kan kọjá nítorí kíni nítorí ìjàngbara nítorí ìjàfẹ́tọ̀ ọmọnìyàn nítorí ìbèrè fún ẹ̀tọ́ wọn tí àjọ àgbáyé dẹ̀ jẹ́ kó yé wa wípé kò séèwọ̀ nínú kéèyàn yan orílẹ̀-èdè tó bá wù ú láti gbé láàyò lélẹ̀ ìtọ́jẹ́ wípé kò sí lè tọkọjá àyè nínú wa ṣùgbọ́n gbogbo àná la mọ orílẹ̀-èdè tá a wà orílẹ̀-èdè tí ó fẹ́ òótọ́ ọ̀rọ̀ ni orílẹ̀-èdè tó fẹ́ jẹ gàba lé wa lórí títí ayé orílẹ̀-èdè tó fẹ́ mú wa ní mùsìn ẹrú títí ayé orílẹ̀-èdè tí ó jẹ́ ká lómìnira orílẹ̀-èdè tí ń febi pa wá orílẹ̀-èdè tí ń nà wá orílẹ̀-èdè tí ń jí wá gbé orílẹ̀-èdè tí ń pa wá tí wọn ò sì tún fẹ́ ká sọ̀rọ̀ wọ́n gbá wa létí wọ́n ń já wa lé kánná wọ́n ń gún wa lọ́kìnrin wọn ò sì fẹ́ ká dún ẹ̀ ń nà wá lọ́rẹ́ ẹ̀ sì fẹ́ ká sunkún á ṣèyí sí Olódùmarè eléyìí ni mo ní kí n wá sọ fẹ́yìn èèyàn mi pé mẹ́rin nínú àwọn èèyàn wa wọ́n máa jáde lénìí lágbára ọlọ́run nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún Lady K wà láàrin wọn ṣùgbọ́n nínú àwọn mẹ́jọ tí ó kù tí wọn tí tí wọn tí ì release order wọn Omíyalé Táíwò àti àwọn tó kù wọn wà láàrin wọn ta nígbàgbọ́ wípé láàrin òní sọ́la sọ́sẹ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run dandan ni káwọn náà wá bá wa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 òun náà là ń gbé yẹ̀wò ń bẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú mi dùn ara mi yá gágá kò tí ì dùn àdùn délẹ̀ ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé yóò dùn àdùn délẹ̀ ṣe mọ̀ wípé um, ìgbàgbọ́ ni àbí ìrètí ni ìdánilójú ìgbàgbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn onígbàgbọ́ ṣe wí ni àgbọ́kànlé um, kì í pani lébi n tí mo rí òjò tí mo rí tó sùn yìí yọ ìtura sí wa lára lágbára Ọlọ́run bẹ́ẹ̀ tí ń retí làwa náà ń retí etí ìwọ gbọ́re mo ti fojú mi ríre mo ti fetí mi gbọ́re mo ti fọwọ́ mi gbáre mú eré òní bọ́ lọ́wọ́ mi eré ayé mi ti dé eré ayé mi áá ah, eré ayé mi ti dé eré ayé mi áá ah, eré ayé mi ti dé ohun tí mò ń retí ọlọ́run ó ti tó mi lọ́wọ́ ohun tí mò ń retí ọlọ́run ó ti tó mi lọ́wọ́ freedom àwọn agitators kí wọ́n bá wà nílé God bless you all. bye gàrí You.